olúwa jọba ọláńlá ni olúwa wọ̀ ní aṣọ agbára ni olúwa wọ̀ ní aṣọ ó fìdí ara rẹ̀ ní àmùrè ó fi ìdí ayé sọlẹ̀ tí kò fi lè yí láti ìgbà àtijọ́ láti fi ìdí ìtẹ́ rẹ̀ sọlẹ̀ àti ayérayé ìwọ ìsàn omi gbé ríru wọn sókè olúwa ni ológo ó ní ògo ariwo omi púpọ̀ lọ ju ríru omi ńlá àní ju ríru agbára omi òkun lọ òtítọ́ ni ẹ̀rí rẹ ìwà mímọ́ yẹ ilé rẹ láì àti láíláí àmín eléyìí ni mo fi ń wọlé ni mo fi balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ojúmọ́ ire pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹnìkejì Ṣògorẹnìkejì èmi náà rèé o ọmọ yín àpòsò orí tẹlifíṣàn Orísun gàgàlò tó ṣiṣẹ́ méjì tó bára wájú agùntàṣọ lò bàbá ìsìn àdúrà mi JP ìwádìí lórí JP yẹn ara mi máa ń pa mi ò máa wà blush Jerusalem presenter tí n bá wa lọ tí n bá dé ìgbẹ́ni màdọ́rin jìnnà JP ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ mo mọ̀ pé oníṣẹ́ yẹn á dé ńjọ́ kan nítorí wípé ẹnu èèyàn báyìí lèèyàn fi máa ń tọrọ ohun tó bá fẹ́ lọ́wọ́ olódùmarè nínú ilé lónìí àwọn tí a jọ máa ṣiṣẹ́ pọ̀ mo ní àwọn àwọn olórin ẹ̀mí mo ti ní èèyàn kan nínú ilé pẹ̀lú mi ṣùgbọ́n ó ṣe ẹnìkan wà tó jẹ́ pé ó ṣeé ṣe torí pé wọ́n kọ́kọ́ sáré lọ ṣiṣẹ́ ìrànṣẹ́ níbì kan ó ṣeé ṣe kó jẹ́ pé kí a tó parí ètò àwọn náà máa darapọ̀ pẹ̀lú wa ṣùgbọ́n orin ẹ̀mí orin ẹ̀mí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí tí mo sì pe àkọlé rẹ̀ gan-an ní nítorí ògo nítorí ògo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nítorí ògo ni ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀dá ń kojú nítorí ògo ni ọ̀pọ̀ ìrìn àjò ó ní èèyàn eh, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rìn nítorí ògo olórin ẹ̀mí tí wọ́n rìnrìn àjò nítorí ògo báwo ni wọ́n ṣe ń rìn ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo gbé lady evangelist Yínká Aláṣeyọrí wá a sọ̀rọ̀ lórí àṣeyọrí mo fi ìránṣẹ́ Ọlọ́run mo fi lé e ní ọ̀sẹ̀ tó kọjá lórí májẹ̀mú eh? tí kò gba ẹbọ ìtùlójú lónìí nítorí ògo ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tí n bá wá lu àwọn olórin ẹ̀mí nítorí ògo òní màá tún wá lo ìránṣẹ́ Ọlọ́run nítorí ògo nígbà míì kẹ́ jẹ́ kájọ bù sọ́tún kájọ bù sósì ṣé gbogbo àwọn ènìyàn tí wọ́n ń torí ògo àti gòkè yìí ṣé kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ̀pọ̀lọpọ̀ wọn lọ kọwọ́ bọ̀ mo fẹ́ wo ìtàn ìgbésí ayé àwọn olórin ẹ̀mí kan mo fẹ́ jẹ́ kí a ti ara bọ ìtàn ìgbésí ayé àwọn olórin ẹ̀mí kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń sọ wípé àwọn olórin ẹ̀mí wọ́n máa ń gbé àwọn ìgbésẹ̀ kan nítorí ògo láti lè tètè débi tí wọ́n ń lọ ẹlòmíì máa ń gbé ìgbésẹ̀ láti lọ wọnú ìmùlẹ̀ àti di olówó nítorí ògo ẹlòmíì máa ń wọ inú awo láti lè di ọlọ́rọ̀ nítorí ògo ẹlòmíì tilẹ̀ máa ń ṣe oògùn òkìkí tí wọ́n sì pera wọn ní akọrin ẹ̀mí nítorí ògo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń rìnrìn ẹ̀ṣẹ̀ tí wọ́n sì jẹ́ obìnrin nítorí pé láti darapọ̀ pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká míì nítorí ògo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí obìnrin míì ni wọ́n ti fi ara wọn sílẹ̀ fún àwọn tí wọ́n máa ń pè ní mákẹ́tà àwọn tí wọ́n máa ń wà tó máa ń promote àwọn olórin ẹ̀mí tí wọ́n máa ń jẹ́ alágbàtà fún àwọn àwo tí wọ́n bá ṣe nítorí ògo ǹjẹ́ gbogbo àwọn ènìyàn wọ̀nyí ṣé wọ́n rí ògo wọn lò síbẹ̀ kí ni àwọn nǹkan tá a máa máa yànnàná lónìí tí a máa jíròrò mo ní àwọn olórin tí mo ti tò lẹ́sẹsẹ tí a jọ fẹ́ ṣe é lónìí ọ̀kan nínú wọn náà ni mo pè ní Fúnkẹ́ Glorious èyí èyí náà orúkọ yẹn ring bell bákan náà ni mo ní ọrẹ olúwa ní praise ó ṣeé ṣe nítorí wípé ọrẹ olúwa nìyẹn ti jí lọ láti lọ ṣiṣẹ́ ìránṣẹ́ níbì kan lówùúrọ̀ yìí ṣùgbọ́n bí mo ṣe ń pè wọ́n kó tó di wípé ètò yìí máa bẹ̀rẹ̀ ní nǹkan bí aago mẹ́jọ pé àwa ti fẹ́ wọlé agbára o ni wọ́n ti sọ fún mi pé ṣògo rẹ ní kejì mo sì wà lójú ọ̀nà tí kó tó di wípé ẹ parí lágbóró olódùmarè àwọn náà wọn á dé bá wa ẹ jẹ́ ká sì máa fi gbàgbọ́ retí wọn tó bá ṣeé ṣe àjọdàpọ̀ lọ́sẹ̀ yìí bí ó sì rí bẹ́ẹ̀ àtúnjọdàpọ̀ nígbà mi ṣùgbọ́n mo nírètí wípé àwọn náà wọn á dé bá wa kó tó di wípé a parí ètò lónìí ẹ jẹ́ ká rántí Jósẹ́fù ní ilé Pọ́tífárì nítorí ògo kò mà torí ògo ilé Pọ́tífárì kó so ògo ayérayé rẹ̀ nù kò torí ohun tó máa jẹ ní ọjọ́ kan kó gbàgbé ògo ara ẹ̀ ayérayé nítorí ògo ẹ wo ẹ má ti jẹ́ ká kí n máa kí ọwọ́ bọ̀ mo ní olórin nínú ilé tájọ máa fi ẹnu sí i tájọ máa kí ara bọ̀ mo fẹ́ gbọ́ ìtàn ayé wọn mo ní àwọn ìbéèrè kan tó jẹ́ pé ó ṣe pàtàkì tó pé táwọn gan bá gbọ́ wọn ní ha ṣògo rẹ́ni kéjì bolo ti rí ìtàn yìí ohun gangan ni mo torí ẹ̀ gbọ́n wá sórí ètò lónìí ẹ má tí ì yípo ń bẹ o ẹ kẹ́kọ̀ọ́ ẹ ó kọ́gbọ́n a ó jọ fa kò mú òkun yọ ẹ̀yin ará ilé ẹ jókòó síbẹ̀ ẹ jẹ́ kí n fi orin olórin yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ fi yin ọlọ́run ẹ jẹ́ ká kọ́kọ́ ti orin fi yìn fún olúwa ẹ jẹ́ ká fi bẹ̀rẹ̀ pẹ̀lú Fúnkẹ́ Glorious ó yá láti ilé agbára ẹ bá mi gbé e so. tó ètò yín ètò wa ojúmọ́ ire pẹ̀lú èmi ọmọ yín ṣògo rẹ̀ nìkejì òun ló sì ń tẹ̀síwájú kó tó di wípé a lọ sílé agbára lẹ́ẹ̀kan ẹ́ ó yà wò ó kó ká lè lu ìyàwó gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgẹ̀ ṣe rí inú ilé kún lónìí àwọn èèyàn ló kọ́pẹ́ wọlé yìí ọmọ fásinà ó dẹ̀ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kójó dáadáa dáadáa ẹ wò ó ta lẹni tí mò ń sọ nípa ẹ̀ òun náà ni Fúnkẹ́ Glorious àwọn ní àlejò mi láàárọ̀ yìí ká tó lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan fún àǹfààní ẹ̀yin tó ń ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa nítorí ògo codes kan ọ̀rọ̀ àgbọ́ronú àronú sí kan àròkọ èèyàn kan sọ wípé kì í ṣe gbogbo òdodo ló gba ẹnu olódodo ǹjẹ́ jẹ́ mọ̀ wípé nítorí ògo ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ ló máa ń ṣẹlẹ̀ sí àwọn olórin ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tí àwọn ìlú tí a mọ̀ gẹ́gẹ́ bí ìlú mọ̀ọ́ká ṣùgbọ́n tí wọn ò lè délé wì nítorí wípé wọ́n jẹ́ ẹni tí àwọn ènìyàn ń wò nítorí wípé bí èèyàn kan bá wúkọ́ pẹ̀kẹ̀ tó jẹ́ pé èèyàn kan tí ayé ò mọ̀ wọ́n á ní ẹ fílẹ̀ ikọ́ lásán ni ṣùgbọ́n tí ìlú mọ̀ọ́ká bá wúkọ́ àwọn èèyàn sọ pé kí ló dé ṣé bó ṣe yẹ kó wù nìyẹn ìṣe ló yẹ kó fẹ́ yín wu ìṣe ló yẹ kó ranjú wu ṣùgbọ́n lónìí ohun tájọ máa yànnàná pẹ̀lú àlejò mi láàárọ̀ yìí òun náà ni nítorí ògo kí ló yẹ ká ṣe nítorí ògo tá a bá ń là kọjá nítorí ògo kí ni ká wí gbogbo ilé ẹ ṣáà máa pàtẹ́wọ́ sílẹ̀ bí mo ṣe ń fẹ́ jẹ́ kí olórin ẹ̀mí mi àlejò mi láàárọ̀ yìí Fúnkẹ́ Mary Glorious hallelujah ah, ah, ah, hallelujah hallelujah orin ìṣẹ́gun ni hallelujah hallelujah orin ìgbàlà ni hallelujah hallelujah oríṣẹ́gun hallelujah ni wọ́n máa kọ́ hallelujah oríṣẹ́gun ògbóògbó mo ti dá ṣẹ́gun. ṣé ẹ mọ ibi tí mo láìkì jù nínú orin yín kí n tó bọ́ sórí introduction ó ní ará ẹ wá wò ohun tálẹ́lúyà ṣe fún mi ará ẹ wá ẹ wá wo jésù kristi gbà tí mo wò rírí ayé tí kò sọ́nà àbáyọ jésù dìde nínú orin hallelujah torí hallelujah lówó di jẹ́ríkò hallelujah ló sọ wá dáṣẹ́gun hallelujah ló tún ayé wa ṣe o. Jésù dìde nínú orin hallelujah ẹ wá sọ pé ọ̀gá àwọn olórí ẹ̀rí ọmọ pé mi ò lóhùn orin wọn ní láwọn orúkọ mi lọ́rùn ah! hallelujah bó tiẹ̀ jẹ́ pé kì í ṣèdè hallelujah gan-an la torí ẹ̀ wá hmm. torí nígbà náà bí ọdún tó kọjá dọ̀n tá a wá hallelujah ṣẹ̀ṣẹ̀ jáde sí ọ́díò ńgbà yẹn ni ṣùgbọ́n ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ móhùnmáwòrán Orísun bí wọ́n ti ń fi àǹfààní náà sílẹ̀ láti máa jẹ́ kí gbogbo wa máa jó sí hallelujah nítorí pé ara àwọn ẹbí Orísun òun ni Fúnkẹ́ Glorious nítorí ògo ni mo ṣe pè yín ẹ kọ́kọ́ bá mi kí àwọn ará ilé náà mo kí gbogbo ojú tó ń wò mí pátápátá nínú ilé pé a kú ìsinmi èyí orin náà la fẹ́ lọ kọ lọ́run níbi tá à ń lọ so kẹ́ni yẹn ya di tẹ́mi lọ ẹ̀ mú ni ah, ẹ ti gbọ́ fún kẹ́gbẹ́ rẹ sùn ẹjọ́ lè pè mí lẹ́yìn ìsìn kẹgbẹ́ kẹfí lọ mi kẹ wá kẹ sọ nǹkan tẹ́fẹ́ gbà lọ́wọ́ mi mà wá sọ fún yín ebi olè máa sọ lórí afẹ́fẹ́ máa sọ fún yín ohun tó máa gbà ẹ wo àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé a pè yín sórí ètò yìí ẹ jẹ́ wa inú mi dùn ah, ó wù mí kí n kọwọ́ bọ oríṣiríṣi nǹkan láti jẹ́ kí n jẹ́ kí àwọn èèyàn láti tàn mọ́lẹ̀ sí láti jẹ́ káwọn èèyàn mọ̀ nípa yín lóòótọ́ ṣùgbọ́n nítorí ògo yìí nítorí pé ìkọminú tó ń fún mi pàápàá lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ olórin ẹ̀mí ó pọ̀ púpọ̀ ojú dẹ̀ wà lára ẹ̀yin olórin ẹ̀mí púpọ̀ òun ló fà á mo ṣe wò pé lónìí mi ti ẹ̀ ní mi ní bìkítà mo ní láti kóbìnrin méjì wá sí orí ètò láti jẹ́ kí n tiẹ̀ wò sọ̀tún kí n wò sósì bó ti jẹ́ pé àkókò ti kó mi ní papámọ́ra màá sì padà gbé ọrẹ olúwa ní praise náà wọlé láti jẹ́ kí n wo nǹkan tí àwọn náà lè ní sọ fún mi nítorí ògo ó dá náà kí wọ́n á sọ fún yín wípé nítorí ògo yẹn nígbà tí a bá wá parí láyé yìí mo fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ìjọba ọ̀run ó ní mo fẹ́ kẹ́ ẹ fi kọrin láàrin ìṣẹ́jú kan nítorí ògo ìjọba ọ̀run fún àwọn èèyàn gẹ́gẹ́ bí olórin ẹ̀mí. orin kan ni pé mú mi délé mú mi délé nínú oore ọ̀fẹ́ rẹ̀ mú mi délé o ilẹ̀ ń yọ̀ akọni ń ṣubú nínú oore ọ̀fẹ́ rẹ̀ mú mi délé gbogbo eré ìje wa láyé yìí ká bá lè digbá. Mm kádọ̀hún káwọn èèyàn mọ̀ wá hmm. ṣùgbọ́n tá bá fi ayé wa yìí tá bá fi ba ọ̀run jẹ́ ibẹ̀ ìrèlè kí ni ó jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù ó ní kí ni yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ hmm. ẹ má jẹ́ ká fi ayé wa bọ̀run jẹ́ o ọlọ́run ló rán wa níṣẹ́ yìí kò wá ní hmm. dáká dé ọ̀hún yẹn kóhùn mi ò mọ̀ ẹ́ rí kò fọ̀ sí wa. Ah! ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín ẹ wo ìwà eléyìí náà tó níwàásù láti ọ̀dọ̀ olórin ẹ̀mí wa àlejò wa tí àwọn èèyàn bá fẹ́ kàn sí nítorí àkókò lórí àwọn social media yìí gbogbo Instagram ni bóyá ìyá Tolú lẹ̀ ń jẹ́ ni ìyá Favour lẹ̀ ń jẹ́ ni ẹ bá wa sọ fún àwọn èèyàn kan tẹ̀lé. lórí Facebook Fúnkẹ́ Glorious GB Facebook Fúnkẹ́ Glorious GB instagram funke glorious. funke glorious lórí yes, instagram yes, funke glorious gb, GB lórí facebook. ẹ bá mi tẹ̀lé wọn gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe pátá lẹ́yìn náà máa gbádùn gbogbo nǹkan tí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan tó ti pò pọ̀ tí wọ́n ti sọ di ẹyọ kan òun náà ni ẹ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ tẹlifíṣàn Orísun àtàwọn olólùfẹ́ yín tí wọ́n bá yín wo hallelujah dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Fúnkẹ́ Glorious Gospel Ministry fún àdúrà yín support yín àti àtìlẹ́yìn yín ọlọ́run á tú ilé àti ọ̀nà gbogbo wa ṣe mo dẹ̀dí pẹ́ lórí iléeṣẹ́ Orísun mm-hmm. tẹlifíṣọ̀n mm-hmm. ah, ifá mi lè dúpẹ́ tán mi lè dúpẹ́ tán ṣùgbọ́n àdúrà mi ni pé iléeṣẹ́ yìí lórúkọ Jésù a máa lọ sókè ah, iléeṣẹ́ yìí ò ní jóná lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. tó oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o ẹ jẹ́ kí a máa fi eléyìí kí a máa fi kí wọn kí a lè kúrò kí n lè ráyè gbé àlejò mi ẹyọ kan ṣoṣo tó kù wọlé nítorí àkókò tí ń kó wa ní papamọ́ra olórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ mọ́mú wọn làwọn kí wípé ẹ ṣé o tábà tó pè yín jọ míì ṣe máa jẹ́ wa torí ìbéèrè kan wà tó ń jẹ mí ní ọkàn òun náà dẹ̀ ni wípé kí ló dé tẹ máa ń kọrin táwọn èèyàn kì í sunkún mọ́ ayé àyà aláìṣe ẹ̀yin gangan ni ẹ kọ̀nẹ́ẹ̀tì mọ́ náà ni àbí ọkàn àwọn èèyàn gangan lójú ìnà ẹ wà máa dáhùn yẹn níjọ mi torí gbà tẹ́ nǹkan mú mi délé yẹn láyé ẹ̀nà mi nọlẹ̀ gbogbo èèyàn ti máa sunkún ṣùgbọ́n sì ayé òkè mọ́ o láti ìbéèrè yín síbẹ̀ kẹ́ ẹ tó máa lọ lórí social media báwo ni wọ́n ṣe lè tẹ̀lé yín. orúkọ mi ò yí padà lórí Facebook ọ̀rẹ́ olúwa ni praise náà ni lórí Instagram ọ̀rẹ́ olúwa ni underscore praise lórí Twitter ọ̀rẹ́ olúwa ni praise náà ni gbogbo ẹ̀yin ẹ̀kọ́ kílìkì ọ̀rẹ́ olúwa ni praise yóò gbé jáde àwọn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí káwọn tó bá fẹ́ fò tẹ̀lé yín blessing follow me ok no problem ẹ̀yin ara twitter ẹ fò tẹ̀lé wọn a dúpẹ́ púpọ̀ ṣùgbọ́n mo ṣèlérí wípé tí àsìkò ẹ̀ bá yọ máa ń lóore ọ̀fẹ́ láti padà gbé wọn wá iṣẹ́ ìrànṣẹ́ tí wọ́n lọ jíṣe láàárọ̀ yìí ni ọjọ́ tí kò bá sí iṣẹ́ ìrànṣẹ́ kan tó jẹ́ pé ọwọ́ ọ̀sán ni iṣẹ́ ìrànṣẹ́ yẹn máa padà bọ́ sí máa ń lóore ọ̀fẹ́ láti padà gbé wọn wá a púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ìránṣẹ́ olúwa tí a pawọ́pọ̀ Evangelist Jùwọ́n àwọn ni wọ́n wà nídìí kámẹ́rà nítorí ṣọ́ọ̀ṣì ṣògo rẹ̀ ní kéjìrè àwọn guest artist ni mo gbé wá ọ̀gá akọrin ṣọ́ọ̀ṣì mi àwọn ni màmá wa Bọ́lá rẹ̀ màmá wa assistant wọn ni màmá wa Tọ́pẹ́ Àlàbí ẹni tó jẹ́ band leader àwọn ni broda Lánrè Teriba. ẹni tó jẹ́ assistant band leader àwọn ni broda Dámiláre Melody ṣùgbọ́n lóríṣiríṣi àwọn ṣà nínú ilé bẹ́ẹ̀ la ní àwọn tí wọ́n jẹ́ evangelist evangelist Tosin àwọn ni wọ́n wà nídìí ẹ̀ tí wọ́n bá wa pò pọ̀ tí wọ́n bá wa jù sínú ara wọn bẹ́ẹ̀ náà la ní àwọn catechists ah àwọn catechists tó yẹ pé kàn tó wọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ a máa ń kọ́kọ́ bẹ Ọlọ́run ní pé wọ́n àti <gasps> bá wọn lára mú àwọn tá à ń fàdúrà ràn lọ́wọ́ nìyẹn àwọn catechists bj ọ̀nà àbàmì ràn yín lọ́wọ́ <laughs> bákan náà ni mo ní ọ̀ṣà eh, àwọn aṣọ́nà tí wọ́n gbọ́n mi sílẹ̀ ọ̀ṣà Francis seo àwọn gangan ni ọlọ́run lò ẹ bá ti rí ìmúra wọn ẹ ti máa mọ̀ pé àwọn ọ̀ṣà òun ni wọ́n àwọn God bless you you are welcome to church àwọn ni sùúrù ti pọ̀ jù ẹ jẹ́ kí wọ́n máa lọ o nítorí pé àkókò àwòrán jọmúsolókun ṣògo lẹ́ni kejì lórúkọ tèmi àpòsù orí tẹlifíṣàn Orísun tí wọ́n bá sọ nípa ojúmọ́ ire ti ọjọ́ ìsinmi ẹ kàn sí ṣògòrò ẹnì kejì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín á bá yín sọ̀rọ̀ á sì gbé ìpolówó ọjà yín tí ẹ bá gbé fún wa á gbé síta fún gbogbo yín láti jẹ́ kí àjọ hmm, ó ti yé yín tí tó fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbọ̀rọ̀ Olódùmarè tá a máa fi rí àti àánú tá a máa fi pàdé ilé òní lé wa o ọ̀nà òní náà wá orúkọ Jésù tẹ̀rí yẹn kò dẹ̀ ní di sí nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa tí tó fi náà ń kọ́ ire àti àánú yóò máa tàn wá lẹ́yìn ó dàbọ̀.